fọmọ rẹ lẹ́yìn àdéhùn tèmi àti ẹ àmọ́ ṣé o ẹ ní tàgbé mi kù. kí ló máa ṣe é. ojú àmì ò bá wá fẹ́ tó ń tikétiké ike owó ọkọ̀ wá sí. ike bíbọ ṣé wọn ò mọ̀ pé bàbá stone ti wá ṣoṣo ni òun àtọmọ rẹ̀ máa ti bá kúnnù. ṣé ká sọ pé orúkọ ló ń ro ọwọ́ tí tó kó ń já ṣòro ṣé ẹni kó máa ṣòro fún gbogbo ọmọ ìlú ni èyí tẹ́ ẹ já síwájú wa kí ló dé tọ́lọ́run fi yín ṣe ìka aláìdáa fún wa kọjá pé tíṣòro ọ̀bá ti kàn yín kọ̀ọ̀kan mọ́ yín ẹ kì í gbẹ̀gbẹ̀sẹ̀. ṣé mo fẹ́ rí ọ̀nà lẹ́kìnní kò kórè bọ́gbó ni. kí n fi àgbàlagbà arúgbó babaláwo máa ń babaláwo. olórí ẹ máa ń bí ọlọ́ọ̀kọ́ tí aṣọ olóko kọlu mi kàṣírú náà lè mọ̀ wípé olóńgbẹ nínú àwa kan akọ́fàṣọ bò ó ní. aṣọ ọkùnrin wà ọkùnrin wò ọkùnrin wà wà wọ́wọ́ bàbá o. ẹ̀gbọ́n tiwa làwọn ẹ mọ̀ pé ọlá àbàtà ló ń módò sàn. ṣé mo lè tọrọ nǹkan kan wọ̀ kí ni ẹ. tó fẹ́ o lè yá mi fún bí ọgbọ̀n ṣe. kí ló wà ń bẹ ifá lè fún one two sáré yá mi lò náà. èmi ni kọ́kọ́ mo wá o èmi ò bẹ̀rù rẹ torí pé àwọn tó ń wo ìwọ̀n bẹ̀ lẹ́yìn mi ah. àbí bẹ́ẹ̀ kọ́ hmm. ẹ̀yin ọ̀dọ́. ọṣù hmm. o ọ̀tọ̀ o. tí olúwa nílò àti ẹ̀kọ́ ẹ̀ kò síbi téèyàn ò lè gbà kọjá. padà tá n bá bá ńlá bá bẹni tó bẹ sọ bẹ́ẹ̀. ọmọ ìbàjẹ́ ni dáṣẹ́ ni pé ẹgbẹ́ báyìí sẹ́gbẹ́ kan bẹ́ẹ̀ o àá sì bóńjà ànàdá ẹ balẹ̀ mọ́. şorum yönelaze gölü dünya Joro joro joro İslah o oh, İslah cece İslah o oh, İslah cece İslah benimle ìsìlá ń bẹ lóko ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ń wí ọ̀rọ̀ ni wọ́n sọ ní. bó ṣe ń júwe ọmọ yẹn irú àwọn tí máa ń fẹ́ gangan nìyẹn ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kó ṣe fún mi ṣé pé wọn kì í jẹ̀jẹ̀ obìnrin fún ẹni tó bá jápọ̀n ṣé pé àpọ̀n ni mo dẹ̀ tún fẹ́ wà báyìí sìn ṣé mo fẹ́ kó tètè yọjú sí mi kó tètè yọjú sí mi ṣé pé irú ẹni tó mọrú wa wọn ò pọ̀ àwọn tó láǹfààní sí wa wọn ò pọ̀ tí a bá rírú àwọn ọmọ bẹ́ẹ̀ tá a bá tiẹ̀ tún wá fowó tó rú wọn ṣe ṣé o mọ̀ pé wọ́n ń jẹ nínú ọlá wa náà nìyẹn ṣé wọ́n ṣáà ti sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀hẹ́n nígbà tó bá ti sọ pé òun ti gbọ́ kó má wọ́rí sọ fún kó má bọ̀ ìwọ sọ fún kó má bọ̀ same hotel yẹn náà ni ó yẹ kó ti mọ rúùmù kan tí mò ń lò ń bẹ̀ yẹn náà ni àṣọ mọ̀ pé rúùmù kejì tá máa ń lò a kàn máa ń fi àwọn obìnrin yẹn síbẹ̀ ni that is tán bá pé méjì èyí tèmi máa ń lò yẹn gangan ìyẹn nọ́mbà yẹn ni kò fún kó máa bọ̀ straight jọ má fojú mi sọ́nà ìwọ́de ni mò ń sọ bí n ṣe wà yìí mò ń lọ síbẹ̀ straight ni ṣó ti gbọ́. ẹrù jẹjẹ kò ṣeé tẹ́rí sí i. jẹ́jẹ́ tó ṣojo ẹni tọwọ́ bọ ìsìlálẹ́nu ìsìlálẹ́nu yes come in the door is not locked. ẹni tẹ̀rù ọ̀ka arìnrìn ọ̀ka ọmọ akíní ìsìlálẹ́jẹ́ ọ̀rọ̀ ìsìlálẹ́nu ọ̀rọ̀ ìsìlálẹ́nu. mo kú o. stop mi láti àárọ̀ kí ló dé. Ah, ẹ̀mí ìwé so bẹ́ẹ̀ lára yín ṣe jìjì láti látàrọ kódà jù eh. ẹ má wọrẹ má gbé yan next level. ọjà kú. ɔsɛm papi papi papi papi. Ah, ológo ológo wàá gbàgbé lé lọ́wọ́ tí mo wà yìí mo gbọ́dọ̀ gbàgbé lé lọ́wọ́ tí mo wà yìí. Ah. Ah. <laughs> ó lọ bẹ́ẹ̀. papi papi. ó lọ bẹ́ẹ̀. Papi, papi. Ọwọ́ eléyìí wọ́n ṣe é kún wọn. Ó dandan kí n gbàgbé lé báyìí. Irú ayé wo ló wá fẹ́ gbé mi jẹ báyìí? Ayé tí gí wa jẹ kó tó di pé àárín mọ́.

Chief! Manager, help! Báwo lẹ ṣe gain access sínú yàrá yẹn nígbà tí ti check out? ti check out láti twelve, àtúwádìí àpò twelve as the hotel and in charge. Mo gbé tákàn wọn títí títí wọn gbé. Sọ́ńtúrẹ̀ mo ṣe lọ pé bóyá ṣì fẹ́ extend suit wọ́n ṣe fẹ́rẹ́sìtẹ̀. ok ṣo lè sọ fún wa chief àti ẹni tó chief àti ta ló check in. àwọn nìkan ni mo check in ma. sure. yes ma. did any guests come to see him afterwards. none none Was anybody to wá tó wá check in None, sir. Of course, on CCTV, so you have footage in it, automatic sales, you know, agile, so the value they are provided for me. definitely mo máa ní ìdìbò kó change for the whole day. And also, we will be detaining everyone on duty last night for further questioning. No problem. How are you? Stand up, stand up, stand up. Did they This is your dad's favorite. Oh, wow. How? Thank you, sir. Oh, daddy. Yeah. Mm. a nice one. Hmm. Yes. ìdí tí mo ṣe ránṣẹ́ sí ẹ pé kó wá rí one or two things láti discuss pẹ̀lú ẹ gẹ́gẹ́ bó ti ṣe mọ̀ pé láti ten years ago Let lèmi àti dáadé ti pa business pọ̀ and uh, to God be the glory Along ọlọ́run gbàdúrà wa the business tàjọ ń ṣe papọ̀ kò sí nǹkan kan náà lábẹ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn ń gbélé ayé ṣe táwa méjèèjì ò tí ì ṣe nídìí business tàpapọ̀ tàjọ ń ṣe wọ́n ń wọ́ ọlọ́run fún wa lówó àfẹ́yàwó àbí ẹ̀yin ọmọ tó da tẹ̀rẹ̀ láìwù tẹ̀ṣẹ̀ wù tẹ̀ṣẹ̀ rí owó pọ̀ everything tó ń ṣe láti ṣe so along ah, that wa in your ṣe story mi gbogbo ayé ló mọ̀ pé àlówó tó bá ń pèèyàn lólówó wọn máa kà wá mọ́ wọn nílùú but um, contrary to ohun tí àwọn èèyàn rò láti jọ yìí láti bí two years ago. àwọn nǹkan down gan business ó wálẹ̀ débi wípé àṣírí ló kàn bẹ̀rẹ̀ sí ní bò ìta tí kò jọ sẹ́yìn ojú yẹn làwọn èèyàn fi ń wò wá pé olówó ni wá olówó ni wá nǹkan down gan ọmọ mi má jẹ́ kí n tán yìí gọ́ọ̀mẹ̀ntì wa gan wọn help situation débi pé huge amount ló ti wà lọ́wọ́ government wa lórí àwọn gbèsè tàjẹ o lè imagine almost sixty percent. sixty percent. oh yes. but dádì ò sọ ògbélé fún mi ò ah. sọ fún mi àtọ. yes dádì ẹ̀ mi fẹ́ sọ fún yín because um, àjọmọ̀ wa ni bí dáàdì ò ṣe sọ fún wọn tí ò sọ fáwọn ẹbí ẹ èmi náà ò sọ fáwọn tèmi nílé àfẹ́ kó ìrònú yẹn sí ní lọ́kàn la ṣe sọ but máa entertain anything èyí táyé ń sọ yìí náà èyàn ò ń sọ pé bóyá àṣewà òkè o at least èyí tó yìí wà ńlẹ̀ tó wà ńlẹ̀ ó kọjá kiri mi èyí tó wà ńlẹ̀ débi pé generation yìí méjì ò ti lè jẹ tán mo kàn ń sọ bí situation ṣe rí fún ẹ. ah dadi ẹ ti jẹ́ No, no, no, no. sa. no, ní láti jáyà ìdí tá a ṣe fẹ́ sọ fún yín nígbà yẹn nìyẹn you understand um, gbogbo àgbáyé dẹ̀ mọ̀ pé mi àti dáàdì five and six ni wá you understand ó dẹ̀ trust mi púpọ̀ nítorí ìdí èyí àwọn properties dáàdì ó wà lọ́wọ́ mi tí mo fẹ́ hand over. Ah, ẹ ṣe ìbọn sá. no no no no kò tọ́pẹ́ mo ní láti wo fún ẹ̀yin o gbọ́dọ̀ jẹ̀gún mọ́yàn ah, ẹ̀yin tó jẹ́ tèmi ó ti tó mi ó ti tẹ́ mi lọ́rùn so èyí tó jẹ́ tìyẹ mo ní láti kó fún ẹ. dáàdi ẹ ṣe kan sá mo mo really appreciate it because ah, ẹ̀yin nìkan ni ẹkùn fún mi bí dáàdi ń sìn ẹ ṣe kan sá ẹ ṣe kan. Eh, but on one condition. Um, one condition. Oh yes. What is that? Yes, um, due to to study ní abroad, tó dẹ̀ fi ń ṣiṣẹ́ lọ́wọ́ náà, orí ibẹ̀ ló ti fẹ́ assist mi olórànlọ́wọ́ tó máa ṣe fún mi lórí problem ah dadi no kò sí problem sir anything tẹ bá fẹ́ hello bro yeah what's up kí ló ń ṣẹlẹ̀ ẹ mò ń but ẹ máa pè padà má worry i mean it's not that it's not a big deal má worry máa discuss ẹ pẹ̀lẹ́ let me just get done with this meeting okay all right. All right, what's up, Jerry? <laughs> Jide. so, okay. Bọ́lá kí báwo ni? Ah, not bad, Jerry. O ah, ah, ti better. mẹ́ta oh. <laughs> Yeah, to job better. So Ṣé wàá pa báwo lẹ́bi family? Not bad, we thank God, Jerry, and yours too. Yeah, we thank God. Ode, <sighs> ode, ó Ade kuti gan o. Adẹ̀kú ti oh. I mean, so sad, uh, you know, orí bó and um, I want you to be rest assured pé àwọn um, perpetrators yẹn they can't go scot free Oh, little. yeah um, mo mo understand um, but mo trust the Nigerian police I'm máa ṣiṣẹ́ wọn wọ́n máa wọ́n máa fish wọn out. oh yeah they got to yeah. they got to. <laughs> um, over the phone lẹ́ẹ̀kan um, ó sounds so urgent Let's láti hang up the phone what's up kí ló ṣẹlẹ̀. Um, yes um, cosmo ariye fún wa very very important. oh really. Yeah. Oh, tell me about it. Okay. Um, I need to find this girl. Who's this? This girl. Who is she? This girl. Yes. Should you need any information about her name, mother's name, father's name, or queer, No, no, Jide, no. All I have is this photo and um, it is important that I find her. Uh, anything to buffer my chef and Okay. Uh, let me just get to the office and discuss it with my colleagues and all. And um, I promise you, I'm officially out. Jide, are you sure? Oh, yeah. Oh, man. Thank you so much. Jide, I, I really do appreciate you. Oh, Motikini were important to me. Oh, Shegon, thank I mean, you so much. I mean, this is not a big deal. What are friends for? Anything I'll do it for you. Um, thanks. Jide, thanks. You should, yeah, trust me now what's up? Jide. Ọ̀bọ̀ yìí ọpọlọ ti pọ̀ jù ẹ lọ o. I want you to tap into your all this your FBI experience and all. You need to share with me. Jide. Like, Jide. Yes, <laughs> oh, it didn't change you. Oh. I mean, it change you. Ah! ah! You're always ready to tap any knowledge anywhere. Jide, calm, calm down. Ọmọ, jẹ́ kí n gé knowledge. Ṣé tí mo ṣe owó àrántí every day mo fẹ́ promotion mo fẹ́, you know, I mean, I need it òótọ́ ah, ló so jíde Omo, ó yẹ kí o máa acquire knowledge ìyẹn ò lè máa dúró ṣó ti yẹ bọ̀ má gbàgbé pé fbi analysis ni mi not a field agent tí bá jẹ́ field agent ni mi ò ní máa ní open now? náà. fbi <laughs> analysis tàbí <laughs> ó ga ọ eh. it's all good anyway i just want you to believe that ELE is nothing. you sure? i promise i'm not watching. thanks a lot jide. Oh ẹ̀yà jẹ́ kú bàbá sọ́ọ́lẹ̀ bàbá mi bàbá ó pọ̀ gbogbo dédé wọn náà pọ̀. súpàdì finance lóyà fàálì àwa ti gbéra tó ní ìwà. bàbá tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ máa gbọ́ gbogbo gbogbo ó ti yé. ìjọba ní ní kẹgbà ó pọ̀ ọba wà. torúkọ jẹ́jẹ́ mi ẹ ò gbọ́ mo yẹ fi sòótọ́ rẹ. wo ẹ̀hún mẹ́ni ọ̀ sẹ́ni ọwọ́ rẹ bá ọmọ yìí ó ń bẹ gangan ni o aláyé ah, ti parí iṣẹ́ sí ìsì ó dẹ̀ sọ pé nọ́ọ̀tì lòun máa gbà wọlé kí ló ń ṣẹlẹ̀ gangan sọ́mọ bòye ń lọ ni wo bí wo ọmọ ayége lèmi èmi ò háìdí ẹ o gbogbo gidigidi tó ń ṣe yẹn ayége ò láìkì ẹ rárá aláyé gan tó jẹ́ tiwa gan jẹ́ tùgàn kò ṣe kí ni kò fọ́ ọmú rárá wá kìlọ̀ fún ó ti yẹ. àlà ṣé kókó máa kó lọ agége kókó máa gbé lọ agége. ẹ ẹ o ṣe gbódẹ sínú báàgì tẹ̀lé mi ìlúṣọ lágége. agége ni agége ni ìyá àgọ́gán ti ń jẹun níbà o ṣe dún agége ìyá ẹ. wo bá a sọ̀rọ̀ àwọn ọmọ mẹ́ta gbogbo ẹ gbà kò síbi táwọn ò lè gbà wọlé o. àwọn yẹn kẹta bá gba wẹ́ẹ̀sì wọ ìsì á gba ìsì wọ wẹ́ẹ̀sì aláyé àwọn yẹn tí ìbá pa mẹ́ta nu wọn máa pa márùn ẹ̀mí àkú béèrè mi lò bí ṣe wà mo yá wèrè gan o kí ló yẹ tó ṣe báyìí náà kí ló yẹ tó máa ń dùn ṣe wà ó ti ná ó ti ná pé àjọ ti mọ̀ jàjù àbí ṣọ́ọ̀mọ̀ jàjọ ká wa lọ ni ẹ ṣọ́ọ̀mọ̀ jàjù jẹnẹra jẹ́ǹtù lọ àbí nígbà tí jẹnẹra jẹ́ǹtù sọ yẹ ká gba east oníwà máa west àbí ọlọ́mọ south kọ kọ̀ọ̀kan mi ìwéré ni yẹ tó bá ti kó sọ́wọ́ o gba one chance yẹn wàá kó sọ lásìmọ lásìmọ àmú ẹ lẹ. ara ẹ máa fa àwọn pípọ̀ àwọn kí wọ́n máa jẹlẹ̀ mo ti jagun gan. eko ṣe bá mo rẹ ni ó máa tó jẹlẹ̀. Hmm, pẹ̀lẹ́ ajẹ́lẹ̀ ni. àbáwọ̀ lò sí wọlé lóyún. eré ló jọ lójú àbí ok aláyé sọ pé gba bí ìwọ pariwo ìwọ fẹ́ gba bí ìwọ fẹ́ gba bí sincerely ó máa tó jẹlẹ̀. ó yà wẹ̀gẹ̀ náà tún ṣe sincerely olóyún kúkọ ayé ìwọ làbọ̀ jẹlẹ̀ òun náà kọ́ là ń fa win òun náà gba ẹsẹ ibi tá láyé ni kò gbà ni kò gbà o tó bá lọ sọ ibùkún lọ gba bòmí kò kàn mí o olórí ibùkún owó ọdọ rẹ owó ló pọ̀ náà yá ẹ. alaye èkó Ọlọ́run westness ó wọrí mi gan o bí ṣe wà mo fẹ́ pààyàn gan sẹ Ọlọ́run westness ó wọrí mi wọn máa lélẹ̀ àwọn yẹn kẹ máa pa wọn máa pa mẹ́ta tí ìbá pa mẹ́ta máa pa márùn àwọn yẹn kẹ. eko oye jẹ mo ti sọ yẹn. alaye máa lọ́bi tọ́lẹ̀ máa lọ́bi tọ́lẹ̀ lọ ẹ̀yin náà nílò. ẹ ọgbẹ́ni tẹ̀lé mi. dandan kọ́ni kó tẹ̀lé ẹjọ́ gba ibi tó bá wù. Ah, ayé mi bàjẹ́ ní ẹ̀rọ tó gbà mí. àbúrò mi kẹ́lẹ́ yìí. ti rí báyìí wàá mọ sọ. kí ló tún kọ̀ wọ́ náà ògbèrè ṣe wọ̀ ni. kí ló tún kọ̀ wọ́. mọ̀lẹ́yìn ọmọ àjẹlẹ̀ òrògbérọ̀ ni ọmọ ọgá ọlọ́yin bí kú amúnibí ni nìyá ẹ o ọlọ́yin bí kú alíbi tọ́lọ́ gbà yẹn ayé ah, bẹ́ẹ̀ ni fẹ́ bàjẹ́ ni bẹ́ẹ̀ ni sọ ẹ lọ. o ti o lọ kú ló lọ yẹn o lọ kú ni dànù o lọ jẹlẹ ọgbẹni kò ń bẹ jọ subadi. ee ala ye. eku eku sáré wa sáré wa. ẹni bí ma ko tọ. n palaye fún fún fún kí ni kí ló ṣẹlẹ̀ ṣé irú àwọn oògùn báyìí ló máa palaye fún aláyé ti iṣẹ́ ó ti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe náà ṣàlàyé pé plan àwọn pípù yóò dá lórí wa. plan wo lọ fẹ́ ni àlàyé náà ti ní plan àlàyé náà ti yẹ di tó bá yẹ kókun tó lé ni àwọn àlàyé máa ní ká lọ bàlàyé tí wọn kò yẹn kẹ àwọn yẹn kẹ àwọn yẹn a máa pa wo ká tó ṣẹ́jú pẹ́ẹ́nì wọn pàbí mélòó ni àwọn yẹn máa ti padà sílé. ọmọ àwọn pípù yẹn ti lọ fún olówó látòkè ajé ń gbọ́. bàbá yẹn àlàyé náà ti pè é jẹ́ńtù náà ti pòkè ẹ wọn lọ bá má fọ má fọ já lọ jókòó kó tó ṣẹ́jú pé àwọn ẹ máa dé nsìn ọdún máa ṣe tán má fọ mi. ìyá mo máa ń jẹ́ kó yí pé mi kì í ṣẹgbẹ́ yẹkẹyẹ o kó wé ni mi o tí mo bá kọ òkú àṣù ilé afẹ́jẹ́ lájọ gbogbo náà. jẹ́ẹ̀tù jẹ́ẹ̀tù jẹ́ẹ̀tù ṣé o ti gbàgbé pé kìnìún lèmi ni tí kìnìún bá bú nígbó tí bó ti jọ àṣẹ kìnìún. Papalolo. This is not JJ. I don't shout, I don't make noise. But if you let the young man go me, I need to go. Ẹ gbà mí lọ́wọ́ máa ṣe yìí. Guys, ẹ gbà mí lọ́wọ́ ẹni wọ́n ní wẹ̀rẹ̀. Ẹni wọ́n ṣe yìí jọ. Èmi máa ní ìjà ìlú ayé wọn parasia àmọ́ àpapọ̀ ara kékeré kan wà lọ́wọ́ mi àkàrà kékeré kan wà lọ́wọ́ mi tí wọ́n fọ́ sí i lára ìjà yóò ní fi mọ̀ gìtọ̀. Oh, my God. kẹ́jẹ́ ìsìnlá ń bínú torí pé bíkíni ń bá búramúramù nínú gbòtì gbòtì jù adákẹ́ ògùngùn lọ́ba ẹ̀ kìnìún lọ́ba ẹran ajá tó wọlé tẹkùn ṣetán àti fẹjẹwẹ ní ajá tó wọlé tẹkùn ṣetán àti fẹjẹwẹ ní. sí ó ti sùn mọ́mí mi gan pé mi gan pé kí n máa bọ̀ nílé gan mọ́ òtún. dúró bá dúró bá dúró bá dúró bá. do. I no get. I say you, you give my money. I don't like all this. I no get. I say na Yoruba and na so that they do. ìsìlá nílé olówó tó lè ìsìlá ń lóko ọ̀rọ̀ ìsìlá ni wọ́n wí. àlàyé ó dùn mí o ọlọ́ ẹlẹ́dàá ó dùn mí gan ni o wàláì ọlọ́run wàláì tààlà ó dùn mí gan o àlọ́ wàláì ó dùn mí gan o ọlọ́run. láyé ó sì máa já obìnrin àwọn obìnrin àtẹ̀yìntọ̀ lọ́wọ́ máa bá àpò òkúrú kan bẹ́ẹ̀ yẹn aláyẹ yẹn ká lọ bọ́ọ̀sì àwọn ọmọdé ìkàtẹ̀ pàbí mẹ́wàá nù wọ̀. èkó èmi tí mo máa dákẹ́ o máa ṣàdédé dákẹ́ àwọn olóyìnbó máa ń sọ wípé revenge is the best served when it's cold. orúkọ tàbá máa sọ mẹ́ni inú ẹni ló ń gbé. inú ẹni ló ń gbé láti pa mí lọ́mọ mẹ́ni ti kú náà mẹ́ni ti kú àlàyé. èkó weapons tó wà láàrin ọwọ́ àwọn ọmọdé yìí ó ju tọwọ́ wa lọ mọ̀jà hmm. mọ́sálà dẹ̀ máa ń ma kíkanjú o akíkanjú tí ò bá mọ̀ jà tó mọ̀ sá my dear máa ń bógun lọ ni ní láti mọ̀ jà ká mọ̀ sá ni. aláré ah! ọmọ ọmọ mi. Ganiu Aroti Ganiu J2 Aroti Daniel J2 Daniel J2 Aroti Daniel J2 rántí. Ah, ó ti pẹ́. long long long long time ah. ago èkó rẹ́ni tó ń wo yìí ah, èèyàn pátápátá ni o. èmi náà ti ń ro èèyàn ló máa jẹ tó lákọ mọ gà lórí bẹ́ẹ̀ ó dẹ̀ ń pe Gani ó lè pe dadi Gani àbí kó pe Dr Gani ó lè pe lọ́yà Gani ó lè pe pásítọ̀ Gani ó lè pe olúwo Gani bá gbé ànábì lòun náà ó lè fi ànábì Gani ànábì tiwa tó máa ń dájọ́ fún àwọn àbẹ́tẹ̀ yìí láti ibẹ̀ ghetto yìí tó fi parí ghetto yìí ànábì tiwa lélẹ́yìí. a ọ̀rẹ́ ọ̀gá ni ìwọ náà ọ̀rẹ́ ọ̀nẹ́yàn ni ẹ ó ti yẹ síbi ilé ọ̀gá ọ̀gá ni jẹ́ síbẹ̀. ọmọ kan tí mo fẹ́ kó ṣe é sìn gbàṣẹ fáwọn ọmọ ẹ jíjẹ àwọn náà ti gbọ́ kẹ́tìmí tó gbọ́ ọmọ ọba ọ̀yà lọ ṣe pati alákọ̀ọ́kọ́ wọlé. ẹni tí ìwọ èdè gan. Ah, ẹ ṣe mẹ́wàá mẹ́wàá ọmọ ọba afọkànbalẹ̀ o títìrì yẹn kírètì mẹ́wàá ló máa jẹ star kírètì mẹ́wàá ó ti yẹ àwọn máa ń pẹ́ wọ́n bí bàtà bá àlejò ọmọ adá sùúlẹ̀ fún ẹ̀ǹsì ó ti yẹ a ah, nílò rẹ̀ àwọn máa mú lẹ́sẹ̀ máa pa fún ẹ̀ǹsì. So I had to come back after the death of my father roti ẹ̀dẹ̀ kẹ́yìn ti popsi ọlọ́run àdúró tiẹ̀ but ṣé wọ́n padà jẹ́ṣẹ́ àwọn tó wù èlé popsi. jẹ́ṣẹ́ èlé I don't understand. wọ́n lẹ́ẹ̀bẹ̀ ọmọ ìyá mi ó ti ń bá mi rìn tipẹ́ tí máa sọ fún ẹ pé àwọn tó wèlé àwọn tó pa pọ́psí ni mi sọ. Oh, um, àwọn ọlọ́pàá ṣì wà lórí ẹ̀ wọ́n tó mú nǹkan yẹn jẹ́ ká gbé ẹ̀ ti sẹ́gbẹ̀ẹ́ kan. by the way. yeah mo ro báńkì wá síbí báyìí. kí ló fẹ́ gangan kì í ṣe fún ẹ. mo wá yàn wá síbí báyìí ni. èèyàn obìnrin àbọ̀kùnrin gíga àbí kúkúrú ọmọdé àbágbà ó pupa àbò dúdú sọ fún mi máa wá jáde fún ẹ lábẹ́ tẹ́ mi kò sí ní tágbára mi ò ká. ọ̀rọ̀ ẹ ti yé mi. alaye mo sáré gbé méjì wá fàlàyé ìgbà tẹ́ sọ pé kí n mú nǹkan ó lè rí nǹkan fi wọ́n. captain ọmọ ni i trust you. respect so ó pọ̀. jimmy lawyer ah, ọmọ yìí <laughs> mo yẹ ń sọ lọ wọ́n ti sọ fún ẹ ní wípé obìnrin ló tún wá sábẹ́ tẹ̀ yìí anyway bá ọmọ ilé ìpàdé nírú abẹ́tẹ̀ báyìí àwọn ọmọ tó wà ń bí color combination ọmọ wọlé ìyá ẹ̀ pa náà. Ah! gentle gentle calm down sọ́ọ̀sì mi jẹ́ kó yé mi pé ibi ìbà lọmọ yìí wà. àti pé ní kó òun àti ọmọ kan lọ́jọ́ sákúrò lé. so I'm, very sure. ọmọdé yìí. yes. òun anyway bí mo ṣe ń wò other side ló máa wà. other side. yeah. ẹ eh, ní gbogbo nǹkan ló ń pè ní other side. wọ́n fọkàn ẹ balẹ̀ jẹun má yẹ kó ń jẹ ètùtù ṣọwọ́ kó jẹun. fi eléyìí sílẹ̀ nù píkṣọ̀ ìgangan èèyàn tó wà bẹ́ẹ̀ gangan ni ìṣòro lè bẹ̀rẹ̀. má ṣe tó tó yẹn ìwọ kan ṣe fàájì ààrẹ èmi máa yanjú ẹ fún ọ má mú ilé ẹ lọ́wọ́. àlàyé kí ló ṣẹlẹ̀ ṣé òun fọ́ ni àmọ́ páníìkì àṣẹ ni mo ń páníìkì. captain mi máa ti sọ fún báwa òun páníìkì ń bi táwa wà yìí o. ọmọ kò gáìdì o. ọmọ máa kú ìyẹ́ máa ṣe kí ni ìyẹ́ máa lọ. ok tó bá jẹ́lé yìí náà ni fẹ́lẹ́ ilẹ̀ a máa gbélé ìjáde níbi tó bá wà. Gentle, I believe you. I believe you. Wọ́n lọ ọmọ ìyá mi. Àti ìwà ti pẹ́. Ìwà pẹ̀lú ẹ̀. Ṣeré-ṣeré lọ. Ìwà aláyé ṣòun gbọ́ mi. Tíládé bá wọlé tó bá lọ ń ṣe bí làlámù tó ń ṣe bí òtè. Ọ̀gá ká wọlé ìjókòó dáadáa. Wọ́n ní o ṣe nọ́mà sáìsẹ̀ wà ń dùn. Túraká ló ṣe ẹ́ kàn mí orí bá ibi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. ó ṣe ibi sọ́ńdọ̀. ẹ màmá o gbé fún ló ṣe. èèyàn jẹ́jẹ́ fún rẹ̀ ládé màmá ó yá fi ehm, before anything sáà ló ṣe kí n ti wọn kò ṣe má sọ. Eh, màmá o mo dé tán yẹ ní bọ́ọ̀lù. mo wà okay Ládé. Eh? yẹ̀ṣin tí mo ń sọ lélẹ̀ gẹ́ẹ̀ tí mi sọ fún ẹ pé màá bá wa help ẹ. iyọ̀ wà wo ju ìyá ìyá ọmọọmọ yìí tó bí èmi kọ́ lè yẹ ní òmò ẹ̀ ẹ tí mo bí dé bọ̀ ẹ̀ ló wà lé táìmì ó ń sùn ọ̀gbẹ́ni omi lajú o lẹ́yìn ládé mo ti sọ tẹ́lẹ̀ fún ẹ̀ náà o máa bá wa bá sí ìlà sọ̀rọ̀ kò yí ẹ àti jẹ́ kọ́mọ yẹn lè wọlé kò yí ẹ as pé ìwọ lọ́wọ́ tún jẹjẹ kò yí ẹ nà án ó máa gbọ́rọ̀ sí wọ lẹ́nu kò yí ẹ nà án. àjẹjẹ èèyàn yìí ọlọ́ọ̀ kò sí bí mo máa ń fọ kò jẹ ajé mo kà wọ́n tó tó yà wọ́n méjì. òbí ìjọsìn ìwọ̀n ti sọ̀rọ̀ tó ń jò tọrọ fún ẹ tó ń ṣe díẹ̀díẹ̀ bí àwọn tó máa ń ṣe bàrà bí àwọn tí ìwọ yẹn rìn tó bá débẹ̀ ọ̀pẹ́rẹ́tò tó bá ń wẹ̀ lálẹ́ pé ìyá kan ìyá kan lábọ́ mi lọ́dọ̀ àwọn ti wọ àwọn èsì tẹ́ ẹ ra màá ẹ ra ọ̀rẹ́ pẹ̀ tí o orúkọ mi gangan pè é máa dẹ́ ẹ lóhùn oyè ẹ̀ òfin òtò bá ti délẹ̀ kò ṣe kíni kò yí bẹ́ẹ̀ tó já wọn lẹ́yìn ewu ló fún un. ó sun omi kó ṣe kíni kó ṣáìnì ojú ẹ̀ dáadáa èkó ló wà o. kí ló orúkọ mi. tún pè dáadáa tún pè sókè. àwọn ń pè láàdé ọmọ yìí kan ti já. ẹyin ayé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń dábàáyà. Ah, àrèjì náà ọ̀tá mọ́ ni. bàbá mi wá ti ke plastic mo fẹ́ dà ta ló wà ń bẹ̀ yẹn ọmọ yẹn dà. wá ń bí jàre. Ah! Uh, uh, please, sorry, sorry. Uh, good evening. Ah. Uh, sorry. Uh, I'm going to Isla JJ's place, please. Uh, Ah. Ah. You are going to Slagede's place? Yes. If you are planning to lodge there, it's not allowed. Because men are not allowed in there. Men are not allowed? ṣe tẹ́rí sí ìbẹ̀rù bójó ìsìládé ìsìládé ìbẹ̀rù dé ìsìládé sùúrù jẹ́jẹ́ ní ìsìlá ń lọ o. ẹ má tọwọ́ bọ ìsìlá lẹ́nu ìsìlá jẹ́jẹ́ tó ṣojo ẹni tọwọ́ bọ ìsìlá lẹ́nu ìsìlá jẹ́jẹ́ àgẹ́jẹ́ ẹni tẹ̀wọ́ ká ọ̀rọ̀ mi yes ma'am. kí ló ṣe ó lé o sílẹ̀ a máa sọ ma wúlẹ̀ aṣọ ojú ẹ kúrò jọjọ lábà wa. Ah, ladies so tell me ta ni ẹ ta ló rán ẹ wá mo fẹ́ kó bá mi sọ̀rọ̀ sin else I will skin you and burn you alive. Okay, tell me, who the hell are you? Ta ni ẹ? sá lọ ni ah, orúkọ náà yà sí one thousand àwíkáwí oníwọ̀ David David kọ ìráyà ni. ṣètò ìlọ́wọ̀ ni àbóyè dépò àbádélé kẹ́kọ̀ọ́ sí ọ. ẹnì kankan ò rán mi wá ẹjọ́. ìwọ ló rọra ẹ wá. mo fẹ́ lọ máa ṣe fún àpapọ̀. And that Wrong answer. I want to yarn me the truth now. If you don't tell me the truth, I go scatter your head. Please, please, please. My name is David. David Akifolu. Hmm? I was told the only safe place I could stay is here. Please. You say wait see ò sọ fún ẹ lálẹ́ yẹn wípé men are not allowed ṣé mi ò sọ fún ẹ àbọ̀ òrò jù. kí ló ti porúkọ ẹ kí ló ti porúkọ ẹ jẹ́ kí lẹ̀ jẹ́ léyìí já ẹ wasting ẹ wasting ẹ kí lẹ̀ jẹ́. màmá ẹ jẹ́ kí lè filẹ̀ ṣaṣọ bóra. Adé. Bàmí wọ́n yàn sí nà Stella. Ladies. Ìbẹ̀rù kojú ìsìláde ìsìláde ìbẹ̀rù kojú ìsìláde òru jẹjẹ ní ìsìláde òru ìsìlájẹjẹ tó ṣojo ẹni tọwọ́ bọ ìsìlá lẹ́nu fìlà jẹjẹ àgẹjẹ ẹni tẹ̀rù ọ̀ka arígbínú ọ̀ka ọmọ akínní fìlà jẹjẹ o. Thank God o the thing no too damage him tissue and e no even enter bone sef. <laughs> relax relax if I comot the bullet now e go dey okay but wetin you go do for me now be say you go help me gag him mouth make he no just shout as usual shey you get and I no want that kind thing so na wetin you go do now be that. Oh! see the way we dey take shout so shey you no wan dey do tolantolo for long you better put your leg make you stay o oh. just relax now for pack all the dirty wey dey inside comot make you no dey skeptical shey you get. Mm. Relax, relax. Let me just cover the wound so that it will stop the blood. So by next tomorrow, we will do another dressing again. Just relax, yeah? this one take hold the blood first sorry eh sorry sorry sorry. I go come next tomorrow so you go fit continue with the dressing. So Lade he should be okay by now Sure you get so this now the drugs wey to take with this this one one every day one in the morning one in the evening to boost the blood wey you don lose this one one three times daily morning afternoon and night and this one only two at night shey you understand so eh that's that about that all right thank you thank you very much. Isla, so far na you anything for you take care of yourself sorry yeah sorry. change the prop. You've done this. Come in. Shansa. What is? Báwo dẹ̀ ni? Fine sir. I only tell from here. yẹn follow through One of them seems to be leading somewhere. That's amazing. Keep to it and make sure we bó bá judge ń law. lọ máa fún mi ní update. okay that's great you're dismissed. thank you sir. Yeah. We've done this thing yeah. six times and I can still see a typo. Next time you need sign it. báwo lẹ́sẹ̀ yìí. Um, ó ṣì ń dún mi díẹ̀díẹ̀ but I'll be fine. young man wetin carry you come here. Um, I, I told you. hey be careful person no dey lie for me o wetin happen. Um, it's a long story. I dey here I dey lis ten talk am wetin happen. let's say I am a victim of circumstance. Our parents met. ti kú. Àwọn tó dẹ̀ pa parents me. wọ́n wà after èmi náà. Ìdí tí mo ṣe ń sáré kiri nìyẹn, tí mo ṣe disguise. Bí àwọn tó ń lé mi, wọ́n lè padà lẹ́yìn mi. Ó ga This life no just balance na wetin happen sef anyways oníkálukú pẹ̀lú tiẹ̀. please please can i stay here for a while at least till i feel safe to move on please don't say no. sure sure. thank you thank you so much i i appreciate this thank you. no mention. Sure you know wetin happen i dey go out now mo wà pẹ̀lú ẹ ìwọ máa fọ ó ti yí ẹ i go tell see baby make he come give you food eat eh? use your drugs i go come see you later i wan go see my girls for abete ọgbẹni fine boy no enter my room o feel at home okay ó ti yí ẹ. thank you thank you so much. ìsìlá ń bẹ nílé. mọ̀mọ́ o nọ́mbà tù ó jẹ́ ìbùdànù mọ̀mọ́ rẹ̀ ni wọ́n jẹ́ kí ìjọba àdàkọ gùn mí mọ́lẹ̀ èsì wèrè èsì wèrè ìwọ gangan mọ̀mọ́ o nọ́mbà tù nọ́mbà tù ó sà mọ̀mọ́ jẹ́ mọ̀mọ́ o bóyá lẹ́yìn ọmọ kò sọ ọmọ wa ọ̀la ó ká wá sílẹ̀ wà ọ̀la ọ̀sán lè wà wá ọ̀la ọ̀sán lè wà wá ọ̀la ọ̀sán olórí ní gbàgbé gbàgbé mo gbà fún ọ èmi mo gbà fún ọ mo gbà fún ọ tọmọ bẹ ẹgbẹ yàrá ìdáná lọdọ yàrá ìdáná lọdọ kò tí ó ń bá.

lẹ́yìn ọmọ ọlọ́ọ̀ kò sí ọmọ ọmọ ọlọ́ọ̀ ọgbọ̀n ọgbọ̀n sórí ọwọ́ pẹ̀lú ẹ̀kọ́ fún àwọn ẹni bá ti lọ tó òun náà jù. Yàwó kù, ọlọ́ọ̀, ẹni ni ó gbé, ẹni ni ó gbé mo gbé mo tó tù wá mi yóò gbé ọlọ ìsáfíà ìsáfíà mọmọ yáníyà òṣèlú òṣèlú òṣèlú òṣèlú ọlọ ọlọ. Ládé, ó ti dùn. Kí ló ṣe é? Allah. Well, okay. Daddy, <clears throat> you know dey okay. You know say me and you will be one. We don't date together, no be today. So if something they worry you, you know say I know. So tell me, What to do you? So why are you freeing that guy? David. How come you solve me pé nǹkan kan Babes, chillax. I dey happy say you sef question why we no waste time. You see, that guy me sef don do my own findings and my third eye wey i take see am i see say the guy get one kind accent in intonation When dey say talk to me i know say e no be from here He í ṣe He just come wrong place at the wrong time so ẹ̀yin babes mo fẹ́ kẹ́ farabalẹ̀ gan the guy go sit there with us for a very long time hmm, ó máa pẹ̀lú wa gan. gbàgbé yẹn e, tani o lè fọ́ọ̀mù bíi ti kó access. gt ni. o ìsìlá idea la ni idea is ni need ni Eh, àti pé kí ló tún ṣe wá múra bí obìnrin. ládé máa wọ̀ ìwọ máa fọ̀ mo wà pẹ̀lú yín now ṣé o mọ̀ pé bọ̀bọ̀ yẹn gan líbo ni bó ṣe tò pẹ̀lú yín ni mo ti rí i pé ajá tó fẹ́ wọlé ẹkùn ni èmi ẹkùn á dẹ̀ ṣe kínni àfi jẹ́ rí ẹ pé pé jẹ́ gangan nìyẹn èmi àti ẹ ti sọ̀rọ̀ mo dẹ̀ ti sọ fún yín gbogbo yín ó máa pẹ́ pẹ̀lú wa ẹ ti gbọ́ sọ́nà máa sọ́nìyẹn. kọ́tà ayé wálẹ̀ ìsọ́nà láyé máa gbà. ẹ jọ one more point ìwà tí a bá wù fún mi ẹ jọ oníkẹ́ wù fún un ẹ̀sìbẹ́ tí a bá fún mi oníkẹ́ bá mi fún un. àṣẹ wà àṣẹ tí kun àṣẹ wà á ní ìgbàgbé mo wà ń bè kí pẹ̀pì. owó orí abẹ́ gé ọmọ sọ àrọ̀ ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ mọ́ alẹ́ ni orí ẹ̀ ò ní mú mi kò ní mú mi ẹni orí ẹ̀ ò ní jẹsẹ̀ kò ní jẹsẹ̀ kò ní sílà àwa ah. lẹ́yìn ẹ̀bí ike adúró pa adúró bí gbà gbàgbé kí ẹ bá ti rí mi mo tó ti rí mi. óyá óyá ẹbùn kan mu ẹ ṣayé ẹ ṣayé ẹ ṣayé ìsàmà mọ̀ lẹ́yìn ẹ̀ kò sọmọ ọmọ ọlọ́run ọ̀gbẹ́ni má lọ ya wèrè o lọ ṣe fàájì sáyé màmá mi. màmá mi ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ alẹ́ mi yà pẹ̀lú. Ìwọ gbọ́ fún mi bẹ̀. Ilé ìjà ilé ìjà ilé ìjà. Musa Musa, da, ìyá ẹ̀ Musa ẹ máa wọ wèrè ìyá bí mo lọ kówó sí àbí ẹni Musa fẹ́ kàn fún yìí àbí Musa fẹ́ jẹ̀jẹ̀ mọ́ ni ní Musa. Musa lè bìrì ló ń bìrì mi àbí ó yá ìlú àti wọ ẹ̀yin ẹdún òde tí ìyá ò bá dé lóru ẹ gbọ́dọ̀ wọ́n àti ìyá Musa, Musa ò ní jẹ́ túwó. máa bàjẹ́ ni. ẹ má tẹ́wọ́ bọ ìsìlálẹ́nu ìsìlájẹjẹ tó ṣojo ẹni tọwọ́ bọ ìsìlálẹ́nu ìsìlájẹjẹ àgẹjẹ ẹni tẹ̀lú bọ. ó ṣe é ló mọ ní wẹ́sẹ̀ àfihàn àbókí bíi tàbí tàbí tàbí tàbí mọ́ níjọ no like that o when e come to money i no dey joke o. sẹ́nu ẹ fẹ́ kan fún mi. ó yẹ já lọ jẹ́ ọjà lọ lọ yóò ṣe bí òde. ó lè fi sàárà yóò mi. owó ya ẹ lẹ dá mi lóhùn kí ló ṣẹlẹ̀ ah, ṣó tọ́ kí ni yẹn ń ta tó ń jẹ sáátà a lè máa bèèrè owó lọ́wọ́ ẹ̀ wá máa ṣe bí ìwé. ọ̀gá ẹ̀ tẹ̀mí lọ́wọ́ bẹ́ẹ̀ tó ń sá ẹ̀ sùúrù. wọn bí iye ẹ̀dá olórí burúkú yẹn fẹ́ ìjọba lẹ́kọ̀ọ́ ni àbí mo lè dé kánú kí wàá kọ́lé síbẹ̀ káàkú ní mọ̀ nà. káàkú ní mọ̀ nà káàkú ní mọ̀ nà a tó ṣe kí nìyẹn fún ẹ wẹ̀rẹ̀. ṣetán àti fẹjẹwẹ ní. ẹni ọjọ́ àti òbí. jẹ́jẹ́ kò Agora, agora, agora. sanwó ìwọ máa fún ẹ bẹ̀ẹ̀jẹ̀ ẹ wo wo wo gentleman sori èmi ní di document on or before tomorrow morning n tí mo fẹ́ nìyẹn. gbogbo yìí tó ń sọ yẹn ò bẹ́ mi lára mu ẹni mo fẹ́ ni mo ti sọ fún yín ó ok. Yes, tàwa ní ìmọ̀ táwọn èèyàn tí ẹ máa ń fìyàn pé bóyá ọ̀dẹ̀ ló máa ń fìyàn pé ni o bóyá mò ń mu àbí wọ́n rò pé mi ò mọ ohun tí mò ń ṣe. sorry about uh, yes sir àìmú ní kí wọ́n fìdí nípa itinerary yín for today ni sir. okay. yes sir. yes sir and then um, meeting tí a fẹ́ ṣe pẹ̀lú àwọn baálẹ̀ abúlé yẹn lórí ọ̀rọ̀ lẹ́yìn sir ní kí n ilé ti sa aago rẹ̀ sir. Yes, sir. Um, the commissioner also said uh, primary one for 2 p.m. sir today. Mm-hmm. Okay. Okay. Yes, sir. Okay. Uh, you know what? Uh, ẹ máa need láti pe lọ́ọ̀yà mi nìyẹn tó bá rí bẹ́ẹ̀. Mm-hmm. Then ẹ pe bank manager náà. Ẹ jẹ́ káwọn méjèèjì mọ̀ pé àjọ ń lọ fún meeting right, Who is this again? Hello? Oh, it's you listen listen listen guy sori ẹyin tí mo fẹ́ ni pé ìwọ ṣe ohun tó bá yẹ kí ìwọ ṣe you know the right thing to do ìwọ ṣáà ti ṣe ohun tó bá yẹ kí ìwọ ṣe yẹn ẹ̀hẹ́n èmi àmọ́ bí n ṣe máa compensate ẹ sori calling calling calling all the time bó ti ń fún mi ní headache please tó bá ti ṣe ohun tó máa ṣe tán ẹ̀hẹ́n kò wá pè mí pé mo ti ṣe tán o mo ti perfect ẹ then màá mọ bí n ṣe máa compensate ẹ. okay. Yes, um, I'm okay. Oh, sọ fún wa pé mi nílé old meeting kankan ah. No, no, no, no, no, I suspend everything. Ẹ gbàgbé, ẹ gbàgbé. Oh my God! Oh. Ah. Màá gbá iṣẹ́ ìlójú, ajẹ́, ọlọ́run, ajẹ́. Ó ṣe é! Ẹ wá yìí ìsìlámbẹ́lẹ́ ìsìlámbẹ́lẹ́ kò. kí ló ṣe wọ́n lò tó sanwó lé ni. ó tọ́jà bó ṣe wà yẹn bó tó sanwó yẹn ló wọ́n máa tó. ó yà á ọ̀dà. sísà sísà sísà. ṣe kí ni. ọ̀nà wà láàlàyé wọ́n ti jẹ́ sí ti àná. wọ́n jẹ́ ta ni wọ́n ní kú obìnrin fojú dòrò orò àgbẹ̀ kọ́lámọ́ kìlọ̀ fọ́mọ rẹ̀ o torí pé ẹ̀rù jẹjẹ kò ṣe tẹ́rí sí ìbẹ̀rù bojo ìsìládé ìsìládé ìbẹ̀rù dé ìsìládé ojóde sùúrù jẹ́jẹ́ ni ìsìlá ń lọ o. ní sọ́ńdà wọ́n jẹ́ta ni wọ́n ní kúpẹ́ dẹ́kí máa sì tíà wọ́n ní dẹ́nu kí máa sì tíà dẹ́kí máa sì tíà. ìsìlá jẹ́jẹ́ àgẹ́jẹ́ ẹni tẹ̀rù ọ̀ka àríbínú ọ̀ka ọmọ akínní ìsìlá jẹ́jẹ́ o ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ọ̀rọ̀ ìsìlá ni wọ́n sọ ní ìgboro ọ̀rọ̀ ìsìlá ni wọ́n sọ ní ìgboro ọ̀rọ̀ ìsìlá ni wọ́n wí. ọ̀rọ̀ ìsìlá ni sọ ní ìgboro ó ń bínú ó ń bínú. kúkọ ọlọ́run ìyá aláya yín ẹni kúkọ gbogbo ọdún yìí ẹni kúkọ ọlọ́run. torí pé bí kí n bá bẹ amúramù nínú gbó tí gbó ti jò adákẹ́. ògòǹgò lọ́ba ẹ̀ kìnìún lọ́ba ẹran. ajá tó wọlé tẹkùn ṣetán. sorry about Cynthia's death. But don't go. I know how you feel. Please, you have to be our strength now. Please stay. should have been there to protect her. But no. No! I'ma kill them all. I swear. I'ma ruin them all. I'ma take revenge. ló ṣẹlẹ̀ o fẹ́ sọ̀rọ̀ fún mi òun hide nkankan fún mi wetin happen na. nothing dey happen. tell me i dey lis ten na oya. isla i no fit lie you nothing dey happen i just dey. nothing dey happen. nothing. <laughs> cindy you know say i be hawk i get three eye my own owiwi get three eye i get one for bar get one for here the only one will remain Now i share for right and left i know you now Oh, oya tell me. Sla, nothing dey happen you say ah kò can joke with jókòó sójú she understands mama you know now. so i just the hustle. you just the hustle. just the hustle. Hmm. you the hustle. i dey hustle. na make you no dey come a better again. isila ah i no feel like you Now, hustle trust me. Hmm. okay mm. you know say anything what you wan do if you tell me i go support you no go do anything cindy no go do anything We go bring shame come dis abete eh. you know me oh. mama trust me i no do anything now trust me i be your loyal girl no dey do anything no worry. I hear hmm. you. Hmm. I see say your face dey shine these days. Oga. <laughs> You don chop money. Amo! I be okay now. See! Wetin I dey yarn you? No just bring shame come this abet. No bring shame come for the girl wey dey here. Amo, you know me. me. Trust me. Trust me. I be your girl, hallelujah hundred percent. na wetin i wan see you for that. Mm, i don't hear you. no wahala. Well. morning. Come. I brought you tea and some biscuits. find strength, Dada. ní strength o but mi ṣe ń pọ mú ṣùgbọ́n ma fi ọ̀sẹ̀. ìṣègùn máa fi ṣe. Sir. sir. Please sit. Thank you, sir. I have a lead on one of her suspects. Let's go apprehend her. Now, her address and other impertinent information you need to arrest her. No one no brief to Motisenti Okay, sir. Do not underestimate this lady. She's extremely smart. Now, let's go rid the country of one more criminal, shall we? Yes, yes sir. má bínú ṣe bẹ̀ sọ̀rọ̀ It's just that I can't believe Cynthia is no more here with me. I understand you. All I'm trying to say is make a decision when you are angry. To bad grief, Tom, if you still feel like attacking these people, all well and good. I would support you 100%. I'm sorry. You see, when I get trouble for house, when I don't know where to go, now this same Cynthia carry me join body. Now she helped me. We don't do so many things together. Ọjọ́ rírí jẹ, ọjọ́ tá a ọjọ́ tí àwọn boys yẹn all press wa ọjọ́ tá a jà tá a lọ gba territory ọjọ́ tá a jáde tá a ṣẹ̀ṣẹ̀ wálé. Cynthia wà pẹ̀lú mi. I think say make we just gather small money and come off this ghetto. But you have made a little. Why didn't you get out? Now because of my girls. Guys, máa sọ fún gbogbo àsìkò tó bá yẹ ká fi ilẹ̀ kò ṣe àsìkò tó bá yẹ ká ṣeré àròtì ah, ọmọ mọ́mì. jẹ́tù bàbá ah, alfa náà. ojú ẹ̀rìn kí ló ṣẹlẹ̀. onígun kan tún yọjú sí wa. báwo rí wa jókòó wa jókòó jókòó náà adájọ́ ṣe fàájì. èkó náà ṣé máa lóògùn ọ̀rọ̀ tì mí máa ń bá ní tó bá wà. ooo captain sometimes ago mo ìpè nọ́mbà kò lọ kí ló Ah, kò yẹ ti sọ kò yẹ ti sọ. wá ẹsẹ̀ yẹn ò tí jiná ni. ó ti lọ okùn díẹ̀ ó ti lọ. ọmọ ọmọ mi. gentle kí ni ká ṣe fún ẹ kí kò fún ẹ ní nǹkan mímu jíjẹ kò pò pọ̀ fún ẹ. sọ àlàbọ̀ ní kí wàá rí ẹ kò sí rẹ pẹpẹ wá. ẹ̀rù wá ń bà ẹ́ ọkàn balẹ̀ fúlò lọ òṣèwú lóko àbí giri àparò gbogbo àwọn tó ń wò yìí àwọn eléyìí ò kì í ṣàṣe yóò kí n lọ kó filé ẹ̀ sílẹ̀ nu tọ́ka bá síwájú paramọ́lẹ̀ àtẹ̀lé ọ̀fà oh, yẹ kó mo bá ń jagun lọ́wọ́ mi ò ní dárìn mo tó bá fẹ́ sọ ni kò sọ. gentle first chair. mo lè jẹ mí tó o bá ti dọ́dọ̀ ìyàwó mi ìyàwó mi nìkan ló lè dọ́dọ̀ ẹ̀ tí mo lè bá ẹ jà. <laughs> àbí kó o má dọ́dọ̀ Àbíkẹ́ kò yẹ kí ló ṣẹlẹ̀ gangan bá mi sọ̀rọ̀ mo wà pẹ̀lú ẹ ọmọ ìyá mi. mo fẹ́ kí ìwọ àti àwọn ti tó kẹ́ calm down fúnra yín díẹ̀. má sọ bẹ́ẹ̀ mọ́. kí n calm down fóbìnrin obìnrin àtẹ̀yìntọ̀ wọ́n ti tọ́ka nírú mọ́lẹ̀ ó dẹ̀ yẹ kọrí tọ́ka o moscos wa ni three zero ó pọ̀ ó pọ̀ wọ́n ti jẹ́ mi lọ́mọ mẹ́ta owó ni kí n calm down nínú àbújú bọ̀ wáyé máa bá nǹkan jẹ́ máa bá ní ọba jẹ́ máa jẹ́ kọ́mọ̀ wípé èyí mú ju abẹ lọ. dájú ọ̀nà ìbò correct. wà á ọ̀gbẹ́ni sukuu sukura mu tàwa sukuu kama rírọ ọlọ́run bóyá tọrọ ti fún wa pẹ̀lú aláyé tàwa kọ máa fi wọlé rẹ. ọmọ ọba ṣalábọ̀dé báyìí kí ló kọ owó àwa báyìí. ìbéèrè ni ni ìbéèrè ni ìbéèrè ni ni ìbéèrè ni ìbéèrè ni ìbéèrè èmi kó má bá wí ọmọ ẹ bá pọn lé ogun ẹ ra ọ̀gbọ̀n tí fẹ́ sáyìn wà lórí o orí wíìlì àwọn ilẹ̀ máa kọ́lé lórí. àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ọdí fésù ni wọ́n fésù máa jà ọ́ ọmọ àríjọ. ego calm down calm down guys guys. Baba. Baba. Baba àní dá wa tí o. àròtì sọ̀rọ̀ ìsíwájú. jẹ́ǹtù àti mọ́ra ó ti ó ti ṣe díẹ̀ náà tí ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ náà. ló dáa mo fẹ́ gbọ́ ẹ. nǹkan tí mo sọ ni pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ calm down for few weeks nǹkan tí mo sọ yìí e? just few weeks hmm? plans tí mo dẹ̀ ní wọ́n ló máa eventually favour wọ́n ló máa roll everywhere àti bí àti òun ó tó bá calm down owó unnecessary killings tẹ́ ń ṣe yìí ó kọ́ máa ma continue ni ọmọ ọmọ mi. ṣé kìí ṣe pé òun fẹ́ kọ́kọ́ nínú ọmọ rárá rárá. ṣe èèyàn tí mo wá ọ̀dọ̀ òun gangan ló wà gentle tó bá calm down for just few weeks máa fi ronú báyìí fún ẹ two million naira màá ah, fún ẹ one million naira ṣe ìdí owó mi màá fún ẹ ní another one million naira ah. tó bá decide láti keep to your word. Ah. fi àkànnà ọba ẹ sílẹ̀ fàkànnà ọba ẹ sílẹ̀. létí gara wọ ni o. agbójú. aláìtẹ̀sí má padà plus ni o ṣe minus ẹyọ kan tó kọ ó ti di méjì ó yàtọ̀ sódò tẹ̀sí ẹ̀ ọ̀tẹ̀sí má kà náà má tẹ̀sí tẹ̀sí ó kàn kéjì á ló kàn. àròtì. Thank I'm doing this on one condition. Sọ fún wọn. Kàn máa lọ wá o. Nítorí wípé lámilámi wọ́n ti lá omi kí wọ́n má padà lá omi ata. Iná yànnàyà wọn kọ́ má padà kọ̀dí síbi tí ìyàwó ti jẹ wá. Má jẹ́ kó yé wọn wípé fúnra wọn náà tẹ kádìrú mọ́lẹ̀ ẹni tó bá dẹ̀ tẹ ọ̀kádìrú mọ́lẹ̀ ó ti dọ̀dọ̀ kó rí jẹ ọ̀ká. jẹ́ kó mọ̀ wọ́n ti kọwọ́ bọ̀ mí lẹ́nu wọ́n á gé wọn jẹ. tó bá wá kàn lódì mo ṣetán láti fọ́ lẹ́kọ̀ọ́rọ̀ mo lè decide láti má lu ọmọ nulẹ̀ o kí n lo machinery. ọ̀pọ̀lọpọ̀ bàbá wọ́n lè dúró tó yàgò bá dé. gentle o ti sẹ́ndì ọmọ wọlé ń sọ. ọmọọba alaye kò sí machinery kankan bí kankan kò sí ẹ̀rọ kan tó máa ń kú bẹ́ẹ̀ kan <laughs> a máa withdraw balaye ṣe sọ bọ́ sọ fún wọn kọ́ gbìyànjú kọ́ build ọmọ wálẹ̀. tó bá gbẹ̀yìn wá a máa gba wájú yọ. ayélujára ni ọ̀rọ̀ tọ́lẹ̀. ọlọ́ọ̀ gbéra gbéra. ó yà á lórí pa. ó yà kó wèrè dà kó wèrè dà. gbéra. ọ̀gbẹ́ni gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ mẹ́ta kó gbé bọ́dí ẹ̀ kó lẹ̀ ó ti yí ẹ̀. kọ́pá ẹ̀lẹ́ kọ́pá ẹ̀lẹ́ kọ́pá ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ẹ̀sẹ̀ ó yà múùbù ẹ̀ múùbù ẹ̀. Oya múfìé múfìé múfìé. Ẹjọ́ lè ràn máa ń kọ́ kò kí n kọjá. I need a weapon. Àbọ̀ gbọ́. Owó náà dẹ̀ fi ra weapon. Ọlọ́ ọlọ́ àbá ọlọ́ lórílẹ̀. Ọlọ́ àbá gbọ́. Ọlọ́ síbẹ̀. Ọlọ́ àbá gbọ́. Báyìí tiẹ̀. Hey, handsome. Uh, how are you? Mo wà pa. Mo ní making a four bẹ́ẹ̀ system. ẹ̀fọ́ rírò Hope you um, like it. Yeah, you're, you're not nice. Mm. Um, baby, you know what? We have a truce. A truce? Yes, um, mo lọ bá olórí àwọn boys yẹn. Mo lè bá sọ̀rọ̀. Mo sọ fún peace reign. yes, let's say I am good at persuading people. Man, who are you? Most of them no get family. One Wọn lẹ́bí wọn lára. Èmi nìkan ni wọ́n ń wò bí ẹbí wọn. I feel I hold them protection, a life, a good life. I know, but ṣé o rò there are better ways to help them? Like ṣé ní country, tí ò sí hope kò sí life kò sí protection there kò sí anything. you have to start with something like introducing them to skills and vocations considering pé in the next few years wọ́n lè wúlò fún wọn àtòrí country tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n lè wúlò fún. òótọ́ mo sọ àmọ́ àwọn. I understand you I understand you but. You can only save those who wants to be saved. ayé lórí kodò. Baby Kubat. Oh. Ah. Baby. Inú mi dùn gan-an pẹ̀lú gbogbo nǹkan tí mo rí lẹ́ni. O lè believe pé gbogbo àwọn ọmọ yẹn ló ti ń kọ́ṣẹ́ ọwọ́. Yeah. But the only thing tó kàn ń bà mí lẹ́rù ni wípé mi mọ bí mo ṣe fẹ́ start up pẹ̀lú over twenty girls láti ṣe freedom fún gbogbo wọn lẹ́ẹ̀kan náà. Mommy, be calming down be calming down, eh? Ah, ah, one step at a time. When we get to that bridge, we would cross it. You have me, you have everything, alright? Mm. Roti. Mm? Baby Roti, wetin I for do if no be you? If no be you, wey stand by me. <sighs> Thank you. Thank you for being my supporting system. Kí ló ṣe? Um, aunty mi kan ló pè mí, wọ́n nípa wọn sick, wọ́n dẹ̀ ní ó serious gan-an. Hmm. Ṣé kìí ṣe pé o fẹ́ lọ dọ́gbọ́n rí Ah no, no, not at all. Auntie mi ni, wọ́n ní kọ́ dẹ̀ ló stand by me all along. Hmm? Ibo no wá ń Iléṣà ló ń gbé àbí ṣó máa tẹ̀lé mi lọ bí àkàjọ lọ. baby, baby, baby, baby. Mm I think we are being followed. Hmm? No, no, no. I think ẹ̀jẹ̀ kan lára mi mo fẹ́ fi bàjá. until it is knocking on your door. What does it do you have to question anything I do in this house? That is because I am your girlfriend. Yes, I dey gbé lábẹ́ òrùlé kan náà. So I have every effrontery to question you. Then you realize that there is always a green snake under the green grass. Ṣé wọ́n rẹ̀ sí family wa ni? You are a beast o! Do you know that you are such a bloody problem? What I am going through right now. It's beyond my age. My body don't feel. Look at this one ton for it. you're my uncle. I'm not your uncle. I just need you to come and give me a hug and a peck so that you can have a heart of gratitude. Evil Angel Angeli Ibi Produced by Bukon Wola Directed by Kabir Kedara Evil Angels Everywhere ìsìlá ń bẹ nílé ìsìlá ń ni wọ́n ń wí ọ̀rọ̀ ni wọ́n ń sọ ní ìgboro ọ̀rọ̀. tó ṣojo ẹni tọwọ́ bọ ìsìlá lẹ́nu ìsìlá jẹjẹ àgẹjẹ ẹni tẹrù ọ̀ka arìnrìnú ọ̀ka ọmọ akínní ìsìlá jẹjẹ o. ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ń wí. ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ń wí. ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ń sọ ní gbòòrò. ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ń sọ ní gbòòrò. ọ̀rọ̀ ìsìlá. jẹ́ ìsìnlá ń bínú torí pé bí kìnìún bá bú ramúramù nínú gbó tí gbó ti jò á